عليكم السلام ورحمة الله وبركاته بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ọdún Christmas táwa Yorùbá ń pè ní kérésìmesì àti ọdún tó ń pè ní apẹnìyà táwa Yorùbá máa ń pè lọ́dún ńlá ọdún méjèèjì kì í sọdún àwọn mùsùlùmí rárá a sì gbọ́dọ̀ bá wọn kópa látàkọ wà níbi tó sọ pé man tashabbaha biqawmin fahuwa minhum ẹni yòówù tó bá ti kó sí àwọn ìjọ kan ó ti dára wọn o kásì má gbàgbé bó ń sọ ọlọ́run bá sọ fún wọn náà lùkọ́ yìí pé ọlọ́run tẹ́gbọ̀dọ̀ áńkàlì yahudu wọ̀lànàṣọ́rọ́ àtà tẹ̀tẹ̀bí àmì ìlẹ́tọ̀ọ́ ọlọ́run bá jẹ́ yà pé wọ̀làn yàgùdọ̀ áńkàlì yahudu wọ̀lànàṣọ́rọ́ yahudi àti nàṣẹ́rọ́ jíò àti kristian wọn ò lè yọnu sí ọ sí ànábì bẹ́ẹ̀ ni làwọn ọmọlẹ́yìn rẹ̀ ti sára mùsùlùmí hatta tattabi'a millatahu títí rẹ̀ ànábì tàbí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ó fi tẹ̀lé ìlànà wọn títàn sí pé ìlànà wọn yẹn tá a bá ń tẹ̀lé wọn ni wọ́n nífẹ̀ẹ́ wa tá a bá ń tẹ̀lé wọn wọ́n kórìíra wa ọlọ́run bá ti tẹ̀sùrì wọn fún wa ọlọ́run àgbàtà níbi dé lu Mọ̀dínà ọba àwọn aráàlú Mọ̀dínà nígbà tó jẹ́ pé wọ́n mùsùlùmí nígbà náà ẹlẹ́sìn míì làwọn náà wọ́n ń ṣe ọdún méjì míì tọ́yọ́tọ̀sọ̀dún iléyà àti túnú àwẹ̀ ó ń sọ ọlọ́run bá ní pé ọlọ́run bá ti fi ọdún méjì nípa ọdún méjì tó ń ṣe yìí o ẹ má sọ ọdún méjì yìí mọ́ kí lọ ọjọ́ méjì náà èyí délé adéṣáwá èyí délé fìtà ọkàmọ̀ ọlọ́sọlọ́sọ ọlọ́sọlọ ọdún léyà àtọdún tún àwẹ̀ ọlọ́run bá fi pa ọrẹ fún wa látara bẹ́ẹ̀ ọdún méjèèjì àwọn kẹyìn yìí àgbọ̀dọ̀ bá wọn ṣe àgbọ̀dọ̀ bá wọn kópa kódà àgbọ̀dọ̀ kí wọn kú ọdún bí wọn bá kí wa pa ọkọ ọdún a máa sọ fún pé sọdún tiwa bákan náà kì í wá sí gbogbo àwọn kiri yóò gan ni wọ́n ń ṣe àwọn ẹ̀ka kẹ́nu wọn ìbá wọn ṣe rárá ní ìbá wọn ṣe rárá rárá ojú ìlú ọmọ nínú àwọn tó gbajúmọ̀ lórí eléyìí òun náà ni àwọn deeper life wà gbogbo deeper life látòkè ẹ̀dópin ní ìbá wọn sọdún kérésìmesì òun sì bá wọn sọdún ńlá Sòkòmóyì tó jẹ́ olórí wọn Nàìjíríà ọdọọdún ní mákàdé máa máa fi lórí ẹ̀ pé àwọn kiri yóò ti ṣìnà so látara ọdún méjèèjì wọn ń ṣe àmàwí bẹ́ẹ̀ pé wọ́n ti ṣìnà pé kí ló fi hàn wọ́n kọ́ńdì twenty five december ni wọ́n bí jésù tí wọ́n láwọn sọjọ́ ọbí ẹ̀ so èyí sọ́ndì twenty five pé yabasi wo báyìí láti bẹ̀rẹ̀ lópin ààlè bá ń bẹ̀ tó tọ́ so bẹ́ẹ̀ náà wà lọ́dún láti wọ́n láwọn ṣe òòṣà ńlá ni wọ́n máa ń sìn ní ilẹ̀ europe ní ilẹ̀ rome so òòṣà ńlá yìí òòṣà yìí iná làwọn máa ń fi sọrí ọdún yẹn òòṣà ńlá kan ni wọ́n máa ń bọ̀ lọ́ndì wọ́n àyẹn ìdí nìyí tá a mùsùlùmí gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ ṣùgbọ́n látara pé mùsùlùmí ò mójú tẹ̀sìn rẹ̀ láwùjọ tá a wà yìí ọfà tó jẹ́ pé gbogbo ọdún tó bá bá láyé táwọn ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa ṣíṣe là ń ṣe àwọn náà fi ń bá wọn ṣe ṣùgbọ́n gbàtà ọlọ́run bá ti ní kéèyàn dẹ́sìn rẹ̀ mọ̀ èyí tí èyí ti ṣe lọ sẹ́yìn wọ̀ káná lọ́wọ́ fún ọlọ́run rahima ọlọ́run bàbá aláfẹ́ aláwọ̀ aláforíjì ni yóò ṣàforíjì fún yẹn nígbà tí èyàn ti mọ̀ pé ọ̀dà yìí ni kéèyàn má bá wọn kópa àyè bá wọn kópa bí ọdún wọn kódà èèyàn gbọ́dọ̀ ra fọ́dún wọn èèyàn ṣùgbọ́dọ̀ jẹ́ nìkan tí pé yóò bá wọn ra bàtà kò sì dáná nítorí pé ọdún kérésìmesì tàbí ọdún ńláńlá àwọn bẹ́ẹ̀ ń takọ́ wá dáná jẹ́ náà pé òun sọ ìdáná ọ̀dọ̀ dáná ọdún tàbí òun dá fáwọn ọ̀rẹ́ òun tàbí òun pe àpèjẹ kan yóò jẹ́ kan náà òun jẹ ọdún yìí rárá kódà àwọn olùmọ̀sọ́ wa lára àwọ̀rọ̀ fi nǹkan ohun má lè gbàgbé kan sínú àwọn ọdún yìí àwọ̀rọ̀ fi síbẹ̀ àwọ̀rọ̀ torí pé náà ọdún yìí nǹkan máa sọ pé à ń kó lọ ilé wa ní àwọn ọdún yìí ká jìnnà sí i àgbọ̀dọ̀ fi sọ wíwà àwọn mùsùlùmí nínú ọdún kérésìmesì tàbí ọdún ńlá ní kó lọ ilé ká jìnà sí bákan náà a sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a wá fi sọ iye ọdún yẹn wípé a mo fẹ́ pe àpèjẹ fáwọn èèyàn rárá o ká má sì bẹ́ẹ̀ o ká má sì bẹ́ẹ̀ o so torí pé kì í sọdún wa àwọn mùsùlùmí náà láti bá wọn gbé láwùjọ ní fi ń láwùjọ tàbá bá wọn pe láwùjọ mọ́ kò ní láwùjọ rárá ọdún àwọn mùsùlùmí tó wa ó ti tó wa ní fààrí ó ti tó wa nínú tá fi sí yẹn ga láwùjọ àpèlọ nǹkan bó fún alágbóyè ẹsìn rẹ tàbá sì mọ ó jẹ ká lè tẹlé wọn bí tàbá tẹlé ń bẹ kọlọmọ kó gbà níbi ìsìn lọ́wọ́ wa. Assalamu alaikum warahmatullahi